onítọ̀mọ̀ rẹ ó lè fún ọ nísinmi akin ìwọ́kọ̀ o kò fẹ́ fòbí nísinmi when I gonna change for good akin o akin o akin akẹ́jù ṣé kíkẹ́ ló sọ ọ́ di báyìí o akin akin yípadà sí rere akin o akin o akin o. akin kí ló ṣe. ẹni àwí fún ọbàjẹ́ ọgbọ́n mo dẹ̀ wọ́n gá yìí o mo wọ́n ní kí mo sọ fún pé wọn kì í ṣe báyẹn nílùú yìí ìlú tó ṣe dé tó ń ṣe gíragíra ó ń ṣe girigiri ìwọ ọmọ bá lọ́wọ́ bá lọ́wọ́ bá lọ́wọ́ ṣó tó ń sìn ṣó tó ń sìn wọ́n ti deport ẹ̀ sìn what next what next tí wọ́n bá wọn sọ̀rọ̀ wọn kì í gbọ́ ọmọ abẹ́rẹ́ ọ̀nà òfẹ́ káwọn jayé òfẹ́ káwọn ṣayé ni women ẹni olọ olọ olọ olọ ń dá yẹn létí club it's kind of rubbish with that one now. mo kí ẹ̀yin gbogbo ẹbí akẹ́jù o ní rírú eléyìí náà o iwájú tí wọ́n dojú kọ á dára ẹ̀yìn tí wọ́n sì fi sílẹ̀ kò ní bàjẹ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ tí rí ojú mi rí orúkọ mi ni barrister Francis Tambua, lọ́ọ̀yà fún olóògbé mo sì wá sìn láti wá ka ogun tí chief fi sílẹ̀ kí wọ́n tó fàyè lẹ̀ olóògbé ní ilé ńlá mẹ́ta sí Ìkòyí wọ́n ní méjì sí Parkview olóògbé ní iléeṣẹ́ mẹ́ta sí Ìkẹjà wọ́n sì ní méjì sí VGC wọ́n ra ilẹ̀ méjì sí ìlú òyìnbó ìyẹn ní ìlú òkè òkun wọ́n wá ní owó tó tó bíi three hundred million naira sí bank account wọn wọ́n sì ní shares lọ́pọ̀lọpọ̀ sí iléeṣẹ́ epo rọ̀bì ní àkótán olóògbé ní mọ́tò márùn-ún ní àkọsílẹ̀ olóògbé wọ́n ní kí ìyàwó wọn fi ọwọ́ mú ìdá mẹ́ta ogún wọn kí wọ́n sì má gbàgbé ìtọ́jú àwọn ọmọ aláìníyà ìyìn ní orphans kí wọ́n máa ṣe ẹ̀tọ́ fún wọn bí wọ́n ṣe ń ṣe nígbà tí wọ́n wà láyé wọ́n ní kí wọ́n fún gbogbo ẹbí ní ten million naira. Ah kódà kódà ten million yẹn kéré ah. mi ì fọwọ́ sí o. ṣé wọ́n lo ṣiṣẹ́. fìyẹn sílẹ̀. fìyẹn díẹ̀ tó nù kó ní nǹkan. rárá pàápàá ọmọ wọn pẹ̀lú mi èyí tí ó jẹ́ adopted child wọn wọ́n ní kí a fún ní ìdá mẹ́rin ogún wọn èyí ni àkọsílẹ̀ olóògbé kí wọ́n tó fi ayé sílẹ̀ tí a bá rí ẹni tí ó ní ohunkóhun láti sọ kí ọlọ́run kí ó tẹ́ olóògbé sí afẹ́fẹ́ rere. Um, okay kí ọlọ́run kó tẹ́ bàbá sáfẹ́fẹ́ bẹ́ẹ̀ ṣe mò ń gbọ́ tí lọ́ọ̀yà ń ka pé part view ten million kan bára kan gbogbo ìtàn ìkàlẹ̀ pé kò sórúkọ mi bẹ́ẹ̀ àbí tí nìyẹn wọn lè lẹ́yìn bí wọn fẹyìn náà ń tẹ lọ ráì. ó tọ́ sí wa ni tó wá ní ìwọ ti jẹ tiẹ̀ máa bá bẹ́ẹ̀ wà láàyè. ọ̀rọ̀ lẹ́rọ ni mi ti máa ná ọmọ yìí. kó padà sí ẹlẹ́nu. ó lè ti tó lè jẹ́ kí ogún yìí kí n fílẹ̀ bó ṣe wà kó lè dúró bẹ́ẹ̀ wọn lẹ́yìn tó ní ẹrú inú lẹ́rú tí pẹ̀lú bàbá máa fẹ́ mi. tí ọba ti fẹ́ mi ẹgbà tí ẹgbà tó ṣe ẹgbà tó ṣe. ojú ẹ lọ ẹ má wọ yìí o ó ti tẹ tó bá jẹ gbà. jẹ́ nìyẹn ah, kí wá làwọn ẹbí yín sọ àwọn ẹbí kí ló fẹ́ sọ o kò mọ̀ pé mi kò mẹbí mi iná lẹ́yìn wọn àwọn nìkan náà lè bí tèmi mọ́ so kí ni mo fẹ́ ṣe tábà ní ká wo ọ̀rọ̀ yìí báyìí ó fẹ́ jẹ́ pé àtìgbà tó ti gbọ́n jù ló ti mọkùnrin èmi wà wò pé kò bad tó bá fẹ́ àbí ká gbọ́yàn fọ́ ká gbọ́ mo fọ́yàn kébí má ti pọ̀ mọ́ ni o tó bá ti jẹ́ nǹkan tó máa please ẹ tó máa fi ẹ́ lọ́kàn balẹ̀ èmi ò níbi àkà consider ẹ o. Fúnbí o fọ́ mi kí ló mìnà ṣé wà ókè mò ń béèrè lọ́wọ́ ẹ̀ are you alright mi ò bó wa ókè omi ìpè kí pẹ̀lú mi kó fi àbúrò ẹ̀ akin kán àjọ máa gbé bí ọkọ àti ìyàwó kò possible kò pọ̀ ah, ah is never done kí pẹ̀lú mi kí wọ́n máa pe my sweetheart my dear honey nínú ilé kọjọ máa sùn kọjọ máa sùn sórí bẹ́ẹ̀dì kan náà tẹ̀gbọ́n tàbúrò ah mo ti rí i pé o wà alright jọ ọ̀hún ọ̀rẹ́ mi tó ń torí ọ̀gbọ́n fọkàn ẹ̀ balẹ̀ ṣó ti gbọ́ fọkàn ẹ̀ balẹ̀ wàá bọ́ sí gbòòrò àwọn guys wà in town àwọn big guys ṣó gbọ́ wàá select èyí tó bá fẹ́ tó bá need láti pè ní ọkọ ẹ̀ amin tó máa jẹ́ adé orí fún ẹ̀ ṣó ti gbọ́ rẹ̀. mo tẹ mọ ọ̀rọ̀ náà tẹ tójú sọ ẹ gbọ́nà ṣadé ńkọ́. àti jẹ́ta ló ti jáde ní ti ìlú àbújá àmọ́ seriously. sórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ṣùnùkùn ni o àfi ká fi ojú ṣùnùkùn wò you have to be very very careful here this is so dicey. <sighs> Oh God. jésù. àmín. ní orúkọ jésù. àmín. ní orúkọ jésù. bàbá adúpẹ́ lọ́wọ́ rẹ agbé ọ̀gá ayìn ológo tó mú ọṣẹ ìdẹ́bí ní àyàtọ̀ láfíà gba ọpẹ́ wa. àmín. ọ̀run náà ọ̀run ní ti ẹ̀ṣẹ̀ olúwa kó dáríjì ọ́ bàbá rí ẹ̀ṣẹ̀ kẹ́yẹ tí o lè ṣẹ̀ tó lè máa fa ìdíwọ́dọ̀ nú ayé rẹ lónìí ọlọ́run wọ́ndà kó dáríjì ẹ́. àmín. ọlọ́run kó wọ ayé ẹ lọ òdìrókè yìí lónìí ọlọ́run wọ́ndà kó gbà ẹ́ là jésù olúwa wa ọlọ́run. ìgbà sọ́ka wọ́n ti ti bá sọ pé kẹ́ ti àbá bíjú lájà ìjọ láti fún mi nígbà ìgbọ́nà bá padà ju mi sálẹ̀ lọ. dr gbọ́dọ̀ lè gbà sọ́ka àti ti bá sọ pé kẹ́ ti àbá bíjú lájà ìjọ láti fún mi nígbà ìgbọ́nà bá padà ju danger dey there oh danger dey to our life very well my god my god ṣebí tó ta mọ́tò yìí ẹ̀yin mọ́tò nínú yìí ẹ̀ bí lè ṣe é ní ṣebí tó kọ́ ẹ̀ kọ́ wà ẹ̀ ò ń kọ́ ni ò lè fọ́ ní sórí rẹ̀ lókè àti sọ tẹ̀lẹ̀ sórí rẹ̀ gan kí mo tẹ̀lé sọ tẹ̀lé sórí tẹ́lẹ̀ náà ni can you imagine don binu sir jẹnu gbóyìnbó wele lẹnu ẹ don binu sir imagine ewele get out. Oh, God. Okay, calm down now. You want them to calm down. What's been up, of that? Omi oh, tí mo ra mọ́tò mi ni. Ẹ wọlé nù. Arọ. Ṣé arọ arọ máa ń kọrin ní idiot? Talent tolo. Imagine. Kọ́ máa jíjọ arọ. Ṣé mi jẹ́ arọ? Are you mad? Tó yẹ kó rí òpin ni. Kọ́ máa jíjọ arọ. Tálẹ́ bẹ́ẹ̀ tó wèrè. Arọ ẹgbẹ́ bàbá Oh my God. Hey, you know that Ẹyin ẹyin náà dẹ̀rẹ̀ tì mí wá. Ẹ kẹ́tẹ̀wé ẹwọ́ Get away! kẹ́tẹ̀wé. Kẹ́mi. Show me mọ̀ pé kí ìtàgé ta tomorrow? talent lọ́la làwọn ọmọ tó lé dànù yìí nà. bébì àwọn ilé ò ní talent wọn ò ní future forget it ṣé àwọn ilé jẹ́ nice ni abọ́jẹ́ two face abọ́jẹ́ yomex the only one entertainer tí mo mọ̀ ó gbọ́ bá yẹn kọrin ni ó gbọ́ yẹn ní talent solo jíjó arọ ṣé wọ́n ti arọ ni. èmi ò ṣe arọ. so what are you saying. but forget it. okay so mo pe i'm just meeting you for the first time wọ́n rò wá tó wù yín nà. ìwọ náà èmi bọ̀dá rẹ̀ ń pè mọ́ mi sọ̀rọ̀ ìwọ náà jẹ́ kí bọ̀dá tó ṣiṣẹ́ ti dẹ̀ forí sórí rẹ̀. ọlọ́run ò ṣe. alàgbà ọ̀run fi yé mi wípé òun ṣetán láti pa ìlà. níwọ̀n ọ̀gbà tí ọlọ́run jésù kristi fọ́ ọ̀rọ̀ ṣẹ́wọ̀n lójú olúkúdú ẹ̀ náà sì dá ojú ẹ̀ máa ń lò torí pé ẹ̀ ti gbé wá síbi kò sóhun tó ẹni tó jẹ́ òbí wá tí kò rí báyìí òun dẹ̀ fi hàn wípé ó máa rí ìgbà ṣùgbọ́n àkọ́kọ́ tó wọ́n bẹ̀ ni pé tí ẹ bá lè jẹ́wọ́n ẹ̀ṣẹ̀ tí ẹ ti ṣẹ̀ á fi yé mi pé ẹ̀ṣẹ̀ wọn ṣẹ̀ kan fọ̀hún fún ìyá yín. alàgbà mi ìṣe ẹ̀ṣẹ̀ kankan ẹ̀bẹ̀ láwọn ọ̀rẹ́ mi mi ìṣe ẹ̀ṣẹ̀ kankan. ẹ̀yin náà ni ṣẹbẹ̀ rí bí tẹ bá yé ẹ̀ṣẹ̀ pé. yàrá yóò sí ọ ṣe gbogbo ọmọ ní ẹ̀ṣẹ̀ kan àwọn ọ̀rẹ́ ọlọ́run nìkan ló dá ẹ̀ṣẹ̀ yẹn dá. ọlọ́run kì í parọ́ olóyìn mímọ́ kì í ṣèké ẹ̀rọ ti dada. akẹ́wọ́ tó jẹ́ yé. alàgbà ẹ fún wa bí ẹ fún mi ojú ẹ̀ ta ló ń kàmú kàmú tó ń kàmú yé. lájú ẹ̀ ló ń bọ Jésù. ṣe lórí mi. 我你我，我我啊！老鲁，老鲁，老鲁，老 ó lè fún ọ nísinmi akínwọ́kọ̀ o kò fẹ́ kóbi nísinmi when are you gonna change for good akin o akin o akin akẹ́jù ṣé kíkẹ́ ló sọ ọ́ di báyìí o akin akin yípadà sí rere akin o akin o akin o. Gosu. ọmọ rẹ ó lè fún ọ nísinmi akínwọ́kọ̀ o kò fẹ́ kó nísinmi when are you gonna change for good akin o akin o akin akẹ́jù ṣé kíkẹ́ ló sọ ọ́ di báyìí o akin akin yípadà sí rere akin o akin o akin o. ṣe ó Akin o ó fẹ́ fọgbọ́n ṣe ó Akin o ìgbẹ̀yìn ló ń dolóòkú àdá ojú ẹ̀ ṣì máa já ojú ẹ̀ ṣì máa já ogún tó gbójúlé ìfẹ́ kò sunkún o Akin.